àwọn tó ti jẹ ìmọ̀mù àfin ní Ògbómọ̀ṣọ́ yẹn. ìmọ̀mù ẹlẹ́bọ nìlá. àwọn náà ń dájà ẹlẹ́ láàrin ọba àti ìmọ̀mù. ìjà àwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ìjà ẹni tí àwọn tí ń rújà bọ̀ àti rújà gẹ̀ wọ́n sì wá fojú hàn báyìí ọba fàyè sọ fún wa pé wọ́n lọ mú òun wá ni kò sẹ́ni tó di dẹ́yìn yẹn. tẹ́rì sí wa mẹ́. tẹ́rì sí wa mẹ́. kí ló wá kàn án nìkan nìkan wa. kí ni ẹ́dì sọ pẹ̀. ọba òsì gbọdọ̀ fi ìmáàmù jẹ ìmáàmù bẹ́ẹ̀ fi ìmáàmù jẹ ìmáàmù ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe èmi gbọ́ lẹ́nu kábíyèsí ògbómọ̀ṣọ́ ni nígbà tí wọ́n ń sọjọ́ bù ìgbé náà jọ òun náà kábíyèsí sọ pé orí àga bàbá àwọn òṣìṣẹ́ ló ń jókòó lẹ́yìn abẹ́ẹ̀kọ́ ni àwọn ìlànà sì máa fi ìmáàmù jẹ ìrọ́pá látà ni kí ni ìmáàmù takò ìmáàmù ẹ̀gẹ́gẹ́ kí ni wọ́n máa sọ nípa rẹ̀ ìṣẹ̀sí pé àwọn ìṣẹ̀sí kí ní ṣe ń ṣẹ̀sí wọ́n ń bọ Èṣù wọ́n ń bọ Ògún wọ́n ń bọ Ṣàngó wọ́n ń taari wọ́n ń tẹ̀jẹ̀ wọ́n ti bọ̀ ẹ̀ wọ́n ń tẹ̀jẹ̀ mẹ́lẹ̀ gbogbo tí wọ́n ń ṣe ń bi ìṣẹ̀sí náà ni ìsìláàmù wa takò pé akọ̀dá àfẹ́ wá bí iná wá mi àga tí mo jókòó lórí bàtẹ́ wá mi àga tí mo jókòó lórí àti màá gbàdúrà lẹ́tọ̀ọ́ mọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́ <laughs> kí ni n ò ní ìdí ẹ̀ e bá nídìí nǹkan lọ́wọ́ èèyàn ní báyìí jà ọ́ ẹ tí ò nídìí nǹkan kan tí lọ́wọ́ ẹnì kankan àfọlọ́wọ́ excuse me ta fi jẹ náà ta jẹ méjì ni mọ̀mù yẹn jẹ mẹ́ta mẹ́rin fi jẹ ẹ̀kẹ́ni tẹ̀ fi jẹ ni pé yóò ní tó tó jẹ kún ń àlọ́ tí wọ́n bá fẹ́ ṣe ìmáàmù ṣe ìmáàmù wọn jẹ́ ìmáàmù fáì tí wọ́n bá fi ṣe ó kọ́ ní ìmọ̀ ẹni ọlọ́wà ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ tó ní gbẹgbẹjẹ mọ́mù ọ̀nà mìíràn lè má gbẹjẹ mọ́mù èèyàn máa pẹ́ níbì kan tí ó kọ́ níbì kan yóò ti máa kí òun lọ ó sì máa kọ́ níbì kan tó dé. méjì by God àti by people by God by by by knowledge knowledge ní akoko. Olowo wa dá sí ọlọ́run tó láti yẹn ṣe ìmáàmù náà ni ó jẹ́ kó ní ìmọ̀ tí ó fi ṣe ìmáàmù ṣùgbọ́n ọ̀nà bíi mẹ́rin yẹn fún mẹ́jẹ̀ mọ́mù ọ̀nà kínní èyí á máa gbájú èèyàn débì kan ìgbájú èèyàn débì kan yẹn tó sì já àfa yá àkọ́ ọmọ wá sí yá àbí ìmọ̀ yá àmọ́ fún àwọn èèyàn àwọn èèyàn wà máa ti kínní ó wà máa bá ní ibẹ̀ ó ti ní ó ti nímọ̀ ó ti ń kí lọ wọ́n wá ń jọ ẹ̀rẹ̀ wọ́n sọ wọ́n ń jọ ẹ̀rẹ̀ wọ́n ń jọ ẹ̀rẹ̀ ó di ìmáàmù kò lẹ́nu kẹsẹ̀ máa wá ìmáàmù káàkiri mọ́ ẹ̀ẹ́kejì wá máa wá máa ìyá máa ìyá máa tó mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà lọ nínú òlu ká ní ká fi ṣe ìmáàmù wa ẹja fi ní sara ṣe ìmáàmù wa ó sì máa jẹ́ ìmáàmù lọ ẹ̀ẹ́kẹta ìmáàmù kẹta ìmáàmù làfẹ́ yẹn bẹ́ẹ̀ nínú ara mẹ́wàá wọ́n kọ́ sí tọ́wọ́ kó mẹ́ta kẹ́lẹ́kejì bọ́ bẹ́ẹ̀ wọ́n máa tó wọ́n máa tò wọ́n sì máa jẹ àjẹwọ́ rẹ̀ pé ìran báyìí ìran lágbájá báyìí ni wọ́n máa jẹ ọba lọ nínú ìlú kan a máa wà ìran lágbájá báyìí ni wọ́n máa jẹ ìmáàmù lọ nínú ìlú kan a máa wà ìran lágbájá báyìí ni wọ́n máa jẹ ọ̀tún ọ̀tún náà jẹ́ nílé wa ọ̀tún náà jẹ́ nílé wọn balógun náà máa jẹ nílé wọn máa ń wà àbí èsì ìmáàmù yìí sì wọ́n á lọ máa mú ìyàn wá pé ẹ̀yà ẹ̀ lọ mú wa kó wá jẹ ìmáàmù fún wa ọmọ ọmọ àfáà yìí sọ fún wa pé wọ́n lọ mú òun wá ní kò sẹ́ni tó dìde yẹn. tẹ́rì sí wa mẹ́. tẹ́rì sí wa mẹ́ kí ló wá kàn án nìkan nìkan wa. kí ni ẹ dì sọ pẹ̀. ọba ò sì gbọdọ̀ fi ìmáàmù jẹ ìmáàmù bẹ́ẹ̀ fi ìmáàmù jẹ ìmáàmù ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe èmi gbọ́ lẹ́nu kábíyèsí ògbómọ̀ṣọ́ ni nígbà tí wọ́n sọ jọ́ọ̀bù ìmí náà yóò wọlé ẹ̀ kábíyèsí sọ pé orí àga bàbá àwọn òṣìṣẹ́ ló ń jókòó lẹ́yìn abẹ́ẹ̀kọ́ ni àwọn ìlànà sí ìmọ̀ ìmọ̀ jẹ ìrọ́pá látà ni kí ni ìmọ̀ ìtakò ìmáàmù ẹ̀gẹ́gẹ́ kí ni wọ́n máa sọ ń pa rẹ̀ ìṣẹ̀sí pé àwọn ìṣẹ̀sí kí lẹ́sìn ìṣẹ̀sí wọ́n bọ ìṣù wọ́n bọ ògún wọ́n bọ Ṣàngó wọ́n ń taari wọ́n ń tẹ̀jẹ̀ wọ́n ṣubú ẹ̀ wọ́n ń tẹ̀jẹ̀ mẹ́lẹ̀ gbogbo tí wọ́n ń ṣe ń di ìṣẹ̀sí òun náà ni ìsìláàmù wa takò pé akọ̀dá àfẹ́ ẹ̀bọ̀nù ẹ̀ wọ́n á ní ẹlẹ́bọnú àfi ìmáàmù jẹ́ ìmáàmù ẹ̀rọ ewu kálukú oorun làákàrẹ̀ ara rẹ̀ náà kò pọ́síbù ẹni tí ẹni tí ó bá ní nọ́mbà six tó bá ní kankan náà ṣe àṣì rẹ̀ ẹnìkan tó fẹ́ máa takò ẹ kí ni màmú fẹ́ máa sọ kí ni màmú fẹ́ máa sọ lórí lórí mílíọ̀nù. láti ṣíkù bílà. láti ṣíkù bílà ẹ̀jẹ̀ ọ̀yọ́ àdúgbò wa láti ṣíkù bílà ó jẹ́ síkù lọ́jẹ̀ náà. àwọn tí wọ́n fi jẹ́ mọ́mú àfin ní Ògbómọ̀ṣọ́ yẹn ìmọ̀mù ẹlẹ́bọ ni nà àwọn ẹni dájà ẹlẹ́ láàrin ọba àti ìmọ̀mù ìjà àwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹni tí àwọn tí ń rújà bọ́ àti ń gan wọ́n sì wá fojú hàn báyìí kedere ọ̀rọ̀ wọn sì kéré oòrùn ó ń pa òrí òjò ń pa iyọ̀ òjò ń pa iyọ̀ <laughs> inú òrí ń dùn tó fẹ́ dá tó rọrùn orí yóò rí tí ò ní láìkì ọmọ ìyá rẹ àáfà gbogbo ẹnu mo fi sọ ìmọ̀ kò yẹ kẹ́ni kò yẹ gbogbo àwọn àáfà ògbókọ̀ sọ̀rọ̀ ẹ wọ́n sọ fọ́ọ̀tì tọ́ láti yìí pátápátá àti gbogbo àáfà yé àti gbogbo àáfà yé gbogbo àáfà yé gbogbo excuse me àwọn ẹbí kan wọ́n lọ mú wa ẹni tó ti ń fàyà ara rẹ̀ tẹ́tẹ́lẹ̀ títí ń sáyé tí orí ti ń rò tí orí ti ń rò wọ́n wá lọ mú wa bí ìwòye sì jẹ́ pé ká jẹ́ kí tọ́lá àtúnṣe ayé tiẹ̀ tán ẹ̀yẹ hmm. ẹ̀dùn ọmọ yín lára ni ọmọ yín lára ni ọmọ yín lára kọ́ ọmọ yín lára ni ọmọ yín lára ni sùúrù ayé lára ìfarabalẹ̀ gbọ́dọ̀ sí ìfarabalẹ̀ ẹ jẹ́ kí tọ́lá àtúnṣe ayé yóò sàkùn jọ̀kẹ́ náà ni ẹ mọ̀ pa o ẹ̀mẹ́ pàṣẹ látò a sì hi iná kátó láàyè ni lákàtó láàyè ni sáyà fún mi jọ. àzí iná kọ́tù lọ́yìn àyàtú wàlá àtàmọ̀ súhà bìsú wáyà kùsàkùn àzàbùn àyè. àzí iná nàkọ́tù lọ́yìn àyàtọ̀ fàdàrúhà fàdàrúhà. ìjẹ́ ìdààmú ètò ẹ̀fí ilẹ̀ ọba ti jẹ àwọn àfọ àparùtù tí wọ́n máa jọ yanjú ẹbọ wọn ní ààfin òun ẹ̀dùn orí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ẹjọ́ kó lu ayé rẹ̀ tẹ̀tẹ̀. fàzàrú ha. látàrí bó ṣe wà ní ìsìn òun ò lè àlè dímọ̀ nu wọn àlè dímọ̀ nu fọ́nà o but fifty kàtẹ̀ fún ní fifty years kálukú ọmọ ti tiẹ̀. takulu takulu fi àrídìlá yìí. ẹtí jẹ kọ́ mu lórí ilẹ̀ tó fi ìṣẹ́nu rẹ̀. takulu fi àrídìlá yìí. ẹtí àkúnmí ọlọ́run ọba ilẹ̀ kọ́ jẹ lórí ilẹ̀ ọlọ́run. wàlá támọ̀ sùn ha ẹbí ìmọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ rẹ̀ kọ́ máa kí o tọ́lá tù ọ̀rọ̀ kọ́ máa kí o rẹ̀ lọ ní Ògbómọ̀ṣọ́ o. wà látàmọ̀ sí wa èmi kí ara bẹ́ẹ̀ mo lè fojú kábíyèsí sọ pé orí àga àṣìṣe náà jókòó lẹ̀ báyìí làwọn fi ìmọ̀mù jẹ kókó jẹ orí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ ọba tó dùkọ̀ lórí àga àṣìṣe lọ́wọ́ kó yí padà náà ni wá ń fi ọgbà mú jẹ kò pọ́sibù tá a wá dojú kọ pé kò kò dáa òun náà ni òun náà. sọ pọ́sibù kẹ́ ẹ̀yàn mú kò pọ́sibù kò pọ́sibù sẹ ẹ lè yàn máa mú kò pọ́sibù náà kò pọ́sibù wàlá tẹ wàlá yà dámọ̀ sún àbí sún. ẹ má fi ọwọ́ nira mú àjùdọ́lé àjùlógbòmọ̀ sọ. wàlá táwọn sún àbí sún. ẹ fi ìdọ́lé àjùlẹ̀ kọ́ mọ sáyé rẹ̀ ní mọ̀ mú Ògbómọ̀ṣọ́ rẹ̀. wàlá táwọn sún. ẹ má gbèrò àbúrò rẹ pé ìwà máa wá ń jẹ ẹ máa tẹ́jẹ̀ rẹ máa ẹ fi ilẹ̀ o ẹ o. bóyá kúsàkùn àzábùn ni àlìyù. ẹ bá dojú àbúrò kọ àlùkò àyàn sọ̀rọ̀ yẹn o. kúsàkùn àzábùn ni àlìyù. ìyàtọ̀ olóògùn jẹ́ onítọ̀hún yóò lò ògèrè fàyà kúsàkùn àzábùn ni àlìyù máa ti ṣe náà. fàyà kúzàkùn àzábùn àlímù. fàyà kúzàkùn.